ìfọgbọ́ o aṣáyé sọ̀rùn òbíní òpìtàn lẹ́ẹ̀fẹ̀ ọmọ ẹni rẹ ọmọ ẹni rẹ ọmọ ẹni kan ṣàkàbí àgbọ̀n èwì ilé adó ń sàǹdẹ̀ tẹ́rìn mi lédè ọ̀wọ̀ iwájú ọpọ́n ọgbọ́ èèyàn ọpọ́n ọgbọ́ olùmọ̀ ọ̀tún ọkàràn lọ́sì àárín ọpọ́n ìta ọ̀run kábíyèsí awo ìwọ náà awo èmi lọ gbẹ̀rì láàrin yín akọni lọ́rọ̀ bí iye kan ni kọ́ mi mọ̀ ọ́n ṣe wọ́n fi re pé bí mọ́fò lòlò fọ́ọ̀hún wàá lògèrè ta ewé jáwo wọn lóde ẹ̀gbá ewé jáwo wọn lóde ẹ̀gbá ewé lùsì àwo òde ìjẹ̀ṣà èjìdá kò ṣe gbògbẹ aya afọ àìsẹyìn bọ ké adífáfáyé abùfómìmì òmìmì ń bọ̀ wá tọ̀run mi ayé ah. kábíyèsí ìfà kìyìn o èmi náà kífà. Ah. ifá ní irú oorun wo ni ẹ sùn mọ́jú òru òní tó dàbí kí kó máa polódì ẹni kárùn máa sọ olódì ẹni tí ò fi lọ́kàn balẹ̀ kábíyèsí àwo kábíyèsí. ìwọ̀n ju ẹ ṣe. àṣẹ àṣẹ ṣe kábíyèsí. ò ní ṣe fáwọn dà. àwíṣẹ àfọgbóhùn àwíṣẹ àfọgbóhùn. ìyẹ̀wòsàn ní fẹ́ sí ọ lójú. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. Ifá jánà. Ifá jánà. bẹ́ẹ̀. Ah. orí bí àlá náà ti lọ rèé. iṣẹ́ tó ń ranjú mọ́ mi kò sí ní dá fún pẹ̀lú bó ṣe ranjú mọ́ mi kò ní yẹ ìwọ náà kí ni wàá fi rí mi kò ní yẹ ayé òde dára pẹ̀lú bó ṣe fún mi nísìnyí ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ ni tánẹ́tì mi ní fún nísìnyí tí ló bá bí màá láì kókó ìmọ́lẹ̀ àbúrò òpè ní kí ló ṣe màá gbọ́ pò ní wèrè ó fẹ́ fọ́kò kò mọ́lẹ̀ fọmọ́lẹ̀ tí màá dé fọ́tọ̀ ìmọ́lẹ̀ àmúrò pólí burúkú wà lórí ẹ̀ èmi ò fi nǹkan báyọ̀ ṣe ṣeré ṣeré máa fọ́ gbogbo ẹ̀ sí ojú ẹ̀ kí ló ṣe mọ̀rọ̀ pólí ẹ̀ ti fọ́ dandan kí ló ṣe yín náà sí àgbàlagbà yẹn ṣòro bí èwe ẹ fẹ́ fọ́ ìkòkò wọ ìmọ́lẹ̀ ní kòkò tẹ́ ẹ mọ̀ pé dìrọ̀ mọ́ ẹ̀mí èèyàn kan ẹ kò ṣe nǹkan kan tẹ́ ẹ bá sọ pé fẹ́ fọ́ ìkòkò wọ ìmọ́lẹ̀ ẹ fọ́ mọ́lẹ̀ tí mi nù bàdé fọ́lẹ̀ ìmọ́lẹ̀. màá fọ́ kò sí ọkọ tó bá ṣẹlẹ̀ màá fọ́. ẹ ó dà kó burúkú yẹn tọ́ ẹ pé mi tẹ̀lé bá dìrọ̀ mọ́ èmi wá fọ́ ilé ìmọ́lẹ̀ ni màá fọ́. ẹ ẹ fọ́ ẹ fọ́ ẹ fọ́ ẹ yá ẹ fọ́ ẹ ẹ fọ́ ẹ fọ́ ẹ fọ́ ẹ fọ́ ẹ fọ́ ọ̀fọ̀. irọ́ ọlọ́jú ẹ̀yìn ò ní jẹ́ àgbàlagbà òrẹ́rù kí n má sọ ọmọdé ò ní ṣubú kí n má gbé dìde èmi lọmọkùnrin fín nínú ìlú yìí tí mo sì jọba ibi ló máa kó máa bá yàrá yàrá wọn. ohun tí mò ń gbọ́ ìjọ mi. Ah! Yeah. oníbòsí òru òbí nǹkan yùnyùnyùnyùn lókè àfijó àdàbà tí ń jẹ láàrin àṣà àfijó ẹyẹ tí ń jẹ ní gbangba oko ògbójú ẹyẹ tí gbọ́nrigi wàrà lẹ́lẹ̀ ìwọlẹ́wà ẹ̀dá mi lóhùn kò sí wúdà bí mi tí wọ́n ṣe o àwọn méjèèjì tá a wí yìí wọ́n rí mi fín wọ́n rí mi fín wọ́n ní kí lọ́ba ó ṣe ẹni bá ní kí lọ́ba á ṣe àṣehàn ni àtẹnìkíní àtẹnìkejì wọ́n ń jẹun lọ́wọ́ ni o wọ́n ń rìn ní wọ́n ń bẹ lórí obìnrin wọ́n ń mu mi àbí wọ́n ń yàgbẹ́ n ò tiẹ̀ mọ èyí tó nǹkan lè mọ ṣe nu wọn gbogbo bíkíbi tó bá wà kí ó bá wọn kí ó bá wọn bẹ́ẹ̀ ni. ọba ni mí mo gbá lórí ohun gbogbo káàbí mi ò sí ọba òkè ní kọ́ ló lè bèrè lọ́ọ̀ mi èmi màlẹ́ ọmọ ẹ̀wà ọmọ alábìrin èmi ọmọ ajó lórí owó ọmọ òòṣà ní iṣẹ́ nípìn àjíkẹ́ náírà bá ní kó mọ bá tiẹ̀ lọ tàbí èmi mọ nílùú. irú àbámọ̀tọ̀rọ̀ dán ni mo bá lọ. ìyẹn ah, kò máa ṣàánú mi báyìí ṣàánú mi lọ́dọ̀ rẹ̀ kí ló dé báyìí wọ̀ lọ́n kí ló dé máa ṣàánú mi lọ́n ẹ̀yin alálẹ̀ lẹ̀yẹ má jẹ́ ká làbúrò pé má yẹ kó ṣẹlẹ̀ mi lórí kí ló wá lè tó báyìí. Ah, kábíyèsí ìbí ó padà sórí níbi ifá ní máa bì ifá ní mímọ̀ bì á tún béèrè lọ ẹlẹ́rìí ìpínlẹ̀ ntọ́ bá fà á ẹ gbọ́ Ọ̀rúnmìlà ó dọwọ́ ẹ hmm, àmúlélẹ́. Mm. ọ̀run mi gbà ọ̀run mi gbò ó dé fáfolú rẹbẹ ejirọ hmm. ejipaná ejirọ pòrùn ejirọ pòṣùpá ah kábíyèsí. ẹ bó ni ọjọ́rú tó lọ yìí lánàá òde yìí bó lẹ ṣe lò ó ẹ lọlé agbára. kò sí bí wọ́n ti lò náà kọjá bí mo ti lò ó. ẹ lọlé agbára. mo lọlé agbára mo sì wúre mo ṣàdúrà fọkùnrin mo ṣàdúrà fọbìnrin mo ṣàdúrà fún lòó nígbà mo ṣetán tí mo bọ́ sáàfin wá wo gbogbo rẹ̀ náà pé àìmí lọ́lọ́run ṣe nǹkan tó tó báyìí fún. mo fẹ́ lá oníkàlájọ ṣe. ẹ ọmọ òsì já yí ọba. ẹ kò lè fún yín. àṣẹ. Hmm. báwo jẹ́ lọ́ba òun tó. mo ṣá lọ sùn. ẹ lọ sùn. kó tó di pé mo wá láàrin bọ̀rọ̀ dáadáa lálá náà. kábíyèsí nígbà tí ẹ lọ sùn yàrá wo ni ẹ sùn nínú àwọn olórí méjèèjì yàrá olórí wo lẹ́sùn. ṣé mo sùn lọ́dọ̀ ẹnìkan ṣá. kábíyèsí ẹ ronú sí i ifá ìpúrọ ìbò ìsìnà ọ̀pẹ̀lẹ̀ oníbalẹ̀ kọ́mọ́sán ti ń bẹ. àwo àwo dákun ẹ bọ dákun. olórí yọjú sí mi láàfin gbogbo nǹkan tó kò lè máa ṣe lọ́wọ́ fi lẹ̀ kó máa bá bàbá mi báyìí ní kíákíá. Hmm. lẹ́rìí pín ẹni olórí tó kùjọ mẹ́ta o mi ò bẹ wà láàfin. kábíyèsí náà lè ní yọjú sáwọn. Ah, kábíyèsí ẹni kì í yọjú sí. òwe bẹ́ẹ̀ dákun lánàá mo wọ yàrá rẹ. bẹ́ẹ̀ ni kábíyèsí. mo wọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni kábíyèsí. mo fọwọ́ mi kàn án. Ah, ah. kábíyèsí. Mm -hmm ẹ fọwọ́ kàn mí àti pé ṣé lójú baba láti máa sọ yẹn. dàkún sí mi bébí baba náà jẹ́ sí ọ àbí olúwawo mi sì ni èmi sì lọ́kọ rẹ. bẹ́ẹ̀ni kábíyèsí. mo fọwọ́ mi kàn ọ́. Ah, kábíyèsí ẹ fọwọ́ kàn mí kódà lẹ́yìn ìgbà tẹ́ lọ tán fún bíi wákàtí méjì lórí mi ṣàn yàyàyà ni nígbà mi wọ yàrá rẹ wò ṣe lé mi bòde. Ah, ah, kábíyèsí mi ò lè léyìn bòde ẹ mọ̀ pé méjì ni wá láàfin tí n bá léyìn bọ́ síta a jẹ́ pé mo ti fọwọ́ mi gbé oúnjẹ alẹ́ mi fọlọ́ngbò jẹ nìyẹn àti pé nígbà tẹ wá tọrọ mi lọ́dọ̀ àwọn òbí mi ah, àwọn òbí mi sọ wípé gbogbo nǹkan tẹ bá ti fẹ́ ni kí n máa ṣe fún yín kábíyèsí. olórí. kábíyèsí. Ah, kábíyèsí. àní mo ní kó o mọ̀ lọ dèdèdèdè mọ̀ lọ sẹ́ mo ní o mọ̀ lọ. olúwa wo. ah. ẹ̀yìn ẹ̀dà tó gún ni ọbẹ̀ tí a tún ṣe ẹ̀sìn dẹ́jà gbá ẹ̀dẹ́jà gbígbẹ̀ yẹn jẹ́wọ́ ni ẹ ẹ mọ ìtumọ̀ tẹ dánwò ni lọ́dọ̀ àwọn alálẹ̀ ẹ mọ̀ túmọ̀ rẹ̀ tó lè tó lè kó wàhálà báyìí àti ẹbí àti gbogbo tó tún lè ran aráàlú ń dánwò ẹ wá ń lé lèrè kó mọ́ lọ kó mọ́ lọ ọ̀bẹ bá ọmọdé lọ́wọ́ ó wá sọ ọ̀bẹ nù ọ̀bẹ ti ṣe tí ó ṣe ẹ́ ah. àwọ̀ àwọ̀ mò ń dá yín lóhùn mò ń dá yín lóhùn. Ah. ebú láwo mi lókè. kábíyèsí. jẹ́ ká wá gbà pé èmi ti ṣe ohun tí ó yẹ kí n ṣe. Hmm. àbí ó yé mi. bí nǹkan bá wá rúni lójú àátúbilẹ̀ léèrè ni hmm. kí fa tó aṣọ náà. Hmm. pé ìyẹn dà tó gún kọ́hún ọbẹ̀ sì di àtúnṣe. kí fọ́ kó a bá ti tún yín ọ̀hún àtọ̀bẹ̀ òun kó a bá ti ṣe. ẹlẹ́rìí ìpín ajípọ̀jọ́ kúdà òdòdó tí dorí mi lébèrè abánitórí tí ò sùn ọ̀ sí. aharangbọn àwọn òde òrè aharangbọn àwọn òde ìjẹ̀ṣà àgbà kan harangbọn harangbọn tá a kọ́ dè lókùn mọ́lẹ̀ ká tó jagun gbọ̀nyìn ayé lé kókó hmm. adé afúnláwùsọ̀ kọ́ mi máa fi rókò séwìn bọ́ kábíyèsí ìfalẹ́ni gbélé Ifá sọ pé ẹ ní ìgbélé tó já wípé ẹ wà nínú ilé láì jáde àtẹ̀yìn àti àwọn olórí àtọ́wọ́n mọ́ ẹ wà nínú ilé lódìdí òṣùpá mẹ́ta gbáko. kí ló ń tá a gbé kí ni fáájú bá ní. ṣé o ti pọ̀ jù ni. oṣù mẹ́ta jẹ́ ká wá gbà yìí pé èmi mo dẹ́ṣẹ̀ Ifá ní kí n lóṣù mẹ́ta òpin ìpàlápàdà gbogbo ìrìn àjò tí mo bá lọ òun sì pàátì ẹni tí ó bá rí mi yóò wà rí mi sáàfin. bẹ́ẹ̀ ni kábíyèsí. àwọn olórí náà tún gbọ́dọ̀ jáde. wọn gbọ́dọ̀ o. àwọn ọmọ mi ń kọ́. wọn gbọ́dọ̀ tẹta. eléyìí tó bá ń bẹ léèwé ni wọn ń kọ́. yóò wálé yóò wá ṣe ìgbélé olóṣù mẹ́ta. ẹ sì gbọ́dọ̀ gbàlejò kankan àfi tẹ bá ránṣẹ́ sí mi. awo ìgbélé òṣùpá mẹ́ta. ìgbélé òṣùpá mẹ́ta. àtẹ̀mí àwọn olórí àti gbogbo ṣe how are you now. ọ̀gá hi. Every day, every day. ni kámpù. Ah, ẹ wo mọ́mí camp dùn but ẹ má jẹ́ kí n parọ́ fún ah another experience me entirely. yes. lọ́jàre <laughs> adébúlẹ̀ kọ́ àwọn tí ń fi iyọ̀ sí. Ah, mọ́mí ṣẹ́rí bó ṣe sọ yẹn gangan ló ṣe rí mm-hmm. ẹ wo time to only lè release wa ní to tó bá ti di four thirty nídàájí lẹ́tí máa gbọ́ pàrà pàrà pàrà pàrà pàrà eh. ṣẹ́rí five o'clock on dot failure to be on the field ṣẹ́rí màálù tó kángun sí fúlàní hmm. kò ní jẹ́ yàtọ̀ wa. wọn ti ẹrọ torí adé máa lára rárá. kí ló jẹ bẹ. ẹ ah. wọn dẹ máa rí lẹ́tẹ̀ lọ́wọ́ wa. Ah, ah. ṣé wọn fẹ́ pa yín. i wonder o. anyway don't let me scare you àwa náà ṣerú ẹ̀ rí àbí àwa náà ṣáà lọ káàmpù ọ̀hún rí <laughs> wọ́n ṣe ń ṣe nìyẹn. àbí o ẹ wò mí jàre gbogbo ìtẹ́ ìsọyà àwa kò fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ní ká mọ kí lẹ bá dé. kò sí ní táwa náà rí rí hmm. àwa náà ti nírú experience yẹn rí tó ẹ má kó wa láyà jẹ ẹ fọ̀rọ̀ ọ́ lẹ̀ gbogbo akọ̀fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ni ó yá ẹgbẹ́rù yín kẹ́ wọlé kẹ́ wá lọ kí kábíyèsí. ẹ jẹ́ kó wá bá kẹ́rù wá kẹ́rù wá like seriously So, mo pé inú mi dùn gan ṣáàgbà tí mo rí ẹ̀ta wá tí mo rí pé northern side ni wọ́n post wá sí. àwọ̀ èmi ò dùn ti tèmi mm-hmm. ṣùgbọ́n mo ti máa ń gbọ́ pé life àwọn haúsá simple gan-an mm-hmm. and wọn kì í múlẹ̀ ayé lè àná rà àti ṣùgbọ́n mo pé nígbà táwọn ní orientation camp wáyé few of them lárí mm-hmm. but this time around àti ní opportunity láti mingle pẹ̀lú wọn dáadáa so inú mi kàn dùn lẹ̀ <laughs> àmọ́ nǹkan kan ló kàn bá fò mí bá ṣe máa get destination wa easily ṣé mo pé ibi téèyàn bá dé rí kò kí n easy. that won't be our problem o màmí náà rẹwà náà mm-hmm. ẹ ṣe mọ̀ pọ́nmọ́ kánò ni mm. fortunately wọ́n ti fún òun náà lẹ́tà tí kánò náà post ẹ̀ sí. wow yeah so a ní any problem kankan tí bá kàn dọjọ́ sunday báyìí a máa pè a máa join everybody dẹ̀ máa jọ move papọ̀. that's nice yeah. in that case wo did they get in touch with ẹ̀ka can mo bá ṣe máa pàdé. ẹ kò problem á pè é serious ti rí aṣèpé move ní ká dẹ̀ máa lọ àwọn ní problem pẹ̀lú ah! <laughs> so by monday kakàn máa dún nílé haúsá ni gẹ́gẹ́. ọmọ ah! kí mo ti imagine pa ti wà níbẹ̀ yẹn ṣá. <laughs> that is not possible. but daddy why. kò sí kankan nínú ẹbí gbẹdọ̀kọ̀ kéremọ́tò tó máa jáde ní abẹ́ òrùlé fún ìdí oṣù mẹ́ta. Ah, three months. yes. daddy it seems you don't get it. We have to be in Kano on Monday unfailingly for our youth service. Yes. My dear, I've spoken. I don't Atoba Dongo. ìwòsàn ni. wo dìde. ó ṣẹlẹ̀. wo ọ̀rọ̀ kan ló ń gbé mi nú torí ẹ̀ ni mi fi rọrùn sùn. ọ̀rọ̀ wo ni ẹ. tó ń béèrè mi lórí ọ̀rọ̀ youth service wa náà ni báwo la ṣe máa lo four years ní school tí kábíyèsí máa sọ fún wa pé ká má lọ sí youth service ah mi understand ó sórí ọ̀rọ̀ yẹn tó bá rántí pé ńgbà tí kábíyèsí bá a sọ̀rọ̀ lọ́sàn wọ́n jẹ́ kó yé wa wípé ọ̀rọ̀ yẹn kan àwọn ó dẹ̀ kan àwọn ìyàwó àwọn náà so èmi believe wípé jẹ́ ká wò from the angle wípé kábíyèsí ní reason tó ṣe kínní tí wọn ò ṣe fẹ́ ká jáde. Oh, kò sí reason kankan fún kábíyèsí èmi kàn believe pé kábíyèsí fẹ́ lo àṣẹ lé wa lórí ni pé ká máa lọ wo mi ò ní gbà. Ah. Eh, kí ló wá fẹ́ ká ṣe ń sìn. good question a máa lọ sí service wa ni yeah a máa lọ after a year ká tó padà dé i am very very sure mo mọ̀ pé inú kábíyèsí máa ti rọ̀ ká tó dé tó má débẹ̀ àdé máa pẹ̀ wípé kó má bínú pé eh, a ti débẹ̀ kò sí big deal yeah inú wa ti rọ̀ tó má débẹ̀ àdé máa pè wọ́n jẹ́ kí n sọ kọ̀ọ̀kan fún yín mo ti bá mi náà rẹ wa sọ̀rọ̀ ó wá sọ́dọ̀ wa very early on sunday morning àwọn máa ti pèpè ara wa ní saturday evening àdè máa dọ̀hún tá bá ti dọ̀hún àdè ní sọ fún anybody. Is that how you want it? Yeah. Then I'm on your side. Really? Yes. Yeah, you're talking. Yeah. Somewhere, padà. Wọ́n náà lọ sùn, ó ń kún mi gan. Ó ń All right, good night. Good night. Yeah. èmi ò rò pé kí n tún bẹ́ mi ìwọ máa lè jatijati. how dare you èmi pàṣẹ ìwọ ń yí padà àti ìyá tó bí ìyá àti bàbá tó bí ìyá ẹ wọn ò tó láti yí ọ̀rọ̀ mi padà. ẹjọ́ torí ọlọ́run. ọjọ́ lápò jọyá mi. thank you sir. out! èmi náà rò bẹ́ẹ̀ mo dẹ̀ ti complete pé kò lè rí bẹ́ẹ̀ mo kàn ní kí n sọ fún yín náà ni. kí ló wá dé màá ní ẹ̀sọ́ mi. kí ló tún dé tẹ̀ mí kan mi. mo kí yín ẹ̀yin olórí. Hmm. Eh. ilé wa ò ní dàrú o ààfin ò ní dàrú ìlú iná ò sì ní dàrú eh, ifá ló rán mi sí ó rán mi sí gbogbo òdílé ọba ní ààfin ohun ifá lẹ gbọ́ lẹ́nu mi o èmi kọ́ mo sọ o wọ́n ní ká ṣe bí wọ́n ṣe ṣe kó lè bí ṣe rí o ifá ló rán mi sí yìí inú mi ó sì dùn tẹ́ ẹ bá fetí balẹ̀ gbóhùn tí ifá ní kẹ́ ẹ ṣe ẹ má dẹ́jà o kí ni sẹ́hùn ni pé hmm, ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ tó mú ìgbélé lọ́wọ́ pé gbogbo èèyàn tó bá jẹ́ ẹ̀jẹ̀ kábíyèsí nínú ààfin yìí wọ́n ó ṣe ìgbélé òṣùpá mẹ́ta gbáko tó túmọ̀ sí oṣù mẹ́ta. Si tiẹ̀ mọ́ dẹ́jà o tó bá lẹ́ni tó kọ tí ikú tó bá jáde onítọ̀hún kò ní wọlé o òṣùpá mẹ́ta tó já sí oṣù mẹ́ta gbáko lẹ́ẹ̀fì ṣègbélé ẹ dẹ́jà o ló sì dáa fún yín o ẹ oríire o. awo kábíyèsí. ṣeun. Hmm yóò mọ dúró ṣe o. àwíṣe. ilé ọ̀nà yín ò ní dàrú. àṣẹ o. gbogbo ohun tí ẹ bá dáwọ́ lé àmọ́ yọrí sí dáadáa. àfọ̀gbọ́n kábíyèsí. ọ̀nà yín ò ní dàrú. àṣẹ o. àwọn àgbàlagbà ní ẹni tó fi tiẹ̀ sílẹ̀ tó ń gbọ́ tẹ̀lé ẹlẹ́ni Olódùmarè ló ń gbé ní tòun gbé tiẹ̀ ọlọ́run àbáyé gbé ẹrù yín. àṣẹ wá. ẹ ti dàgbà ẹ dògbò. àṣẹ àṣẹ àṣẹ. olórí aláṣẹ ló lọ́wọ́ máa ṣe gbogbo. àwùjọ bẹ́ẹ̀ ló máa rí fún wa lọ́la gbọ́dọ̀ máa rí. àṣẹ wá. tí n bá pè yín tí mo ṣàlàyé fún yín kì í ṣe pé ẹ̀ ní gbọ́ ṣùgbọ́n kẹ́ ẹ lè gbọ́ dáadáa pé Ifá mà ló sọ̀rọ̀ ló yẹ kí n ní kí olúwa wá tọ́ra ẹ̀ lórí mi tó máa gbá pé ah, ṣèbí ìjọ kan ṣe tí mo fẹ́ sáré wo ìyálé mi ẹjọ́ ìmọ̀ ń bọ̀ má ní wọ́n mo fi ṣàpèjúwe o ẹ̀ òkè mo fẹ́ sáré dọ́dọ̀ nìkan bẹ̀ yẹn ah, àwọn àgbàlagbà ní ìgbọràn sàn jẹ̀bọ̀ rírú lọ abẹ́mọ̀ ìdí nìyẹn tí mo fi ní pé kí wọ́n wá fi ọlọ́run bá bẹ̀ yín orí yín ní burú o ipò tá a wà yìí kò sí nǹkan kan tó kù tá a tó fẹ́ lé mọ́ a lè gbégbá gómìnà mọ́ a lè gbégbá pa fẹ́ jẹ ààrẹ mọ́ ọlọ́wọ́ bá ló ń fi yàn jọba ìjọ tí wọn bá ti jọba ohun tó lè ṣe lórí tẹ́yìn ọlọ́jọ́ ni gómìnà máa kó láàyè president máa kó láàyè senator máa kó láàyè tí àṣà padà sọ́wọ́ ẹni tọ́lọ́run bá tún fi síbẹ̀ ọlọ́run fi àṣẹ sẹ́nu ọba títí dọjọ́ ogbó ni fọba tó bá rú rẹ o. àbọ̀bẹ̀rẹ̀ o. àbọ̀ owó àbọ̀ ọmọ àbọ̀ àlàáfíà. kàbíyèsí. ẹni bíi ṣàgbàtọ́. gbogbo tí ẹ bá wa sọ pátápátá ló yé wa ó dẹ́wọ̀ wá létí àmọ́ tí onímọ̀ jáde fún odidi oṣù mẹ́ta yìí ọrọ̀ ajé wa wá ń kọ́ báyìí nígbà tá a ti ṣòṣà la ti ń ṣòṣà títà rírà tẹ́yìn wí ẹ fi sílẹ̀ láàyè tiẹ̀ nǹkan tẹ́mi fẹ́ ká ṣe fún mi tí oṣù mẹ́ta táwọn yìí bá pé ó dáa o máa tajà ni o máa rajà ni o ó dáa minus and plus ẹ ṣí gbẹgbẹ papọ̀ fún èmi pé iye báyìí ló yẹ kárí lóṣù mẹ́ta wàá fún yín lówó yìí ẹ ṣeun ẹ ṣeun rẹ adé àgbèyàn ẹ ṣe bàbá hmm, kábíyèsí àbọ̀ mẹ́rin ẹ ṣeun hmm, àbọ̀ owó àbọ̀ ọmọ ẹ ṣeun àbọ̀ àlàáfíà. ìdí kìíní tí mi ò fi fẹ́ sọ kankan inú mọ̀ pọ́rọ̀ tó tó báyìí ni ẹni mi a jẹ́ pé màá sọ fún wo decision tó take yẹn ló ti dáa jù mo wá gbà ládùúrà pé ọlọ́run ò ní jẹ́ ká rí ibi nínú àfihàn ẹ̀rọ ọkọ̀ mi ṣe kò sí nǹkan kan kò ṣe láàbùkù sí ọmọlá. tí mo láyè ó bà mí lẹ́rù gidigidi ìyẹn mo ṣe ní kí n lọ sí. ṣáà wò ó bó ló ṣe la. ṣé rí bàbá lójú àlá mi ni mo rí i pé mo ní ìyàwó ìyàwó ilé mi àti ẹni gbólóhùn aṣọ ni mo bẹ̀ẹ́ títí títí ni ò wá gbọ́ mo wá kù dárò pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò lóyún àárọ̀ fún mi dalẹ́rí hmm. hmm. mo wá lọ níyàwó kejì Baba, lójú àlá ìmú níyàwó kẹta títí títí mo fi lè dórí méje. méje. bẹ́ẹ̀ ni bàbá ìgbà tó wá dórí méje làwọn méjèèjì wá lóyún fún mi lẹ́ẹ̀kan náà. ọlọ́mọ o. ẹ bẹ́ẹ̀ ni mo ṣe rò tẹ́lẹ̀ lójú àlá bàbá nínú mi bá ń dùn pé tán bá tiẹ̀ bímọ ẹyọ kọ̀ọ̀kan fún mi mo ti lọ́mọ méje. bẹ́ẹ̀ni. àmọ́ bàbá lójijì làwọn méjèèjì náà náà ṣanku toyúntoyún. Ah! agbẹ́dọ̀. ni mo wá wò ó lójú àìláyé inú ìbànújẹ́ ni mo wà ni mo tají bàbá ẹ̀rù bà mí mo wá wò ó pé ọ̀dọ̀ yín ni mo gbọ́dọ̀ máa bọ̀. àmì jèjì wọ́n sanku tòyún tòyún. bẹ́ẹ̀ ni bàbá. <laughs> Ifá ní mímọ̀ bí Ifá ní mímọ̀ bí àgbẹ̀dọ̀. Ah, gbà Ifá ní gbólóhùn Ifá olókun asọ̀rọ̀ dáyọ̀ akọ́nilọ́rọ̀ bí ìyé kan ní wá ti rí ni kò wí o má fi bí péré má fò lò fọ́hùn wà á lò géré ta wájú ọpọ́n ọgbọ́n lónìí ẹ̀yìn ọpọ́n ọgbọ́n olùmọ̀ ọ̀tún ọ̀kanràn òsì àárín ọpọ́n nìta ọ̀run afẹ́mọlójú àríran afọmọlẹ́sẹ̀ àárín Mm. èyí lé o àrírú ẹ̀ rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni ṣùgbọ́n ní tó ṣẹlẹ̀ yìí ó le ìyàwó méje lẹ́ẹ̀kan ṣoṣo wọn kú toyúntoyún hmm. Hmm. Ah! ogun obìnrin ló ń jà ọ́ o ìjà obìnrin ló ń jà ọ́. obìnrin. Hmm ọmọbìnrin kan bẹ tẹ́jọ ń rìnrìn ìfẹ́ tẹ́jọ múlẹ̀ òun ló fa sábàbí àlákàlà tẹ́ ńlá yìí. bàbá ìmùlẹ̀ pẹ̀lú obìnrin hmm. mi ò bóbìnrin mu ni bàbá. Ah, ronú tí o. Ah, bolo park sí. ìta ni mo park sí ọṣù mọ̀ pé mi ò kí ń lè gba géètì ọ̀hún yẹn wọlé ilé ìtúdẹ̀ kí n gbà wọlé níṣẹ́ lè máa ń tì always kí ló dé tó máa wà permanently locked. vera uh, grant wà ń bẹ dáàdi láti síbẹ̀ oh. eh, so bíbẹ̀ ìṣeré afẹ́ rearrange ìbẹ̀yẹ ká ṣe ní normal way that's why tá a kì í ṣe géètì ẹ̀ for now. i see ọlọ́run àtúbọ̀ tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rí. àmì o àdémù yìí bọ̀. Hmm ìfẹ́ yìí ti dàbí àpáta lọ́kàn mi tí ò sẹ́ni tó lè ṣe nídìí láéláé tí n bá ní parọ́ fún ẹ odò ìfẹ́ yìí ti gbé mi lọ tèmi gan gbàdúrà sọlọ́run kó dá mi padà láéláé. àmì o ẹ̀mí lójú ìwọ ni ìdùnnú mi o ìwọ ni ìfẹ́ mi ìwọ láyọ̀ mi ìwọ ni ayé mi àti ọjọ́ iwájú mi pẹ̀lú sórí níṣe ni ilé ayé ìmàdà bí iná tí mi ò bá rí ẹlẹ́gbẹ́ mi èmi lójú jẹ́ ọmọ bẹ́ẹ̀ nítorí ọlọ́run má jẹ́ kí iná ìfẹ́ wa kó lọlẹ̀ débi wípé ọmọ aráyé máa bá a fi omi pa. ọmọ aráyé ò lè bá wa bomi pa ṣé o wá rí ìwọ wo àtẹ́lẹwọ́ mi ṣé o rí ìlà tó wà ń bẹ́ẹ̀ bí ò ṣe sí ẹni tó mọ bí ìlà ìṣe dé àtẹ́lẹwọ́ kò sí ẹ̀dá àlàyé tó máa lè ya èmi àti ẹ ẹ mo wá fẹ́ ṣe ìlérí kan fún ẹ ìwọ wo bera grant tó wà mẹ mo fẹ́ kó jẹ́ ẹlẹ́rìí ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ kó ṣe ẹnì kẹta wa. Ah, definitely ọlọ́run ló máa ṣe kẹrin wa. bẹ́ẹ̀ni bọ̀ mo wá fẹ́ kó mọ̀ pé tí ayé bá ń jẹ́ ayé tí ọ̀run ń jẹ́ ọ̀run kò sí nǹkan tó máa ya èmi àti ẹ láéláé. àmín. kó jẹ́ ẹ̀rí láàrin èmi èmi lójú ọmọ àríkẹ́ àti ìwà adémúyìnbọ̀ ọmọ ìwà tómi pé ní ọjọ́kọ́jọ́ kò sí ohunkóhun tí ó máa ya èmi àti rẹ kódà tí kú bá dé àjọ ń lọ ni tí o bá kú lé ní tó bá di ọjọ́ kejì mò ń tẹ̀lé ẹni. Ah, ọlọ́run ò ní jẹ́ ká kú a ní kú ní rèwerèwe ọlọ́run máa jẹ́ ká dàgbà ká dògbò. àmín àmọ́ ṣá mo tún tù sọ pé tó o bá kú even tó o bá kú lé nìgan mò ń tẹ̀lé ẹ lọ náà ni. in that case ikú wa ti di àjọkú. bẹ́ẹ̀ni. àwẹ̀ wa pàápàá ó ti di àjọgbà. bẹ́ẹ̀ni. níwọ̀n ìgbà ìgbà tí ẹ̀mí bá ṣì wà ní ara ẹ̀mí Adémúìbọ̀ ọmọ ẹwà tó mi tí ẹni máa jẹ́ títí ayérayé. àmín o. thank you thank <laughs> bàbá mi ò ṣe múlẹ̀ a kàn ń fọ̀rọ̀ jómi tó rọrọ̀ ni mò ń fi bí mo ṣe nífẹ̀ẹ́ tó. Ah, o mọ̀ pé ọ̀rọ̀ tó jáde lẹ́nu rẹ tó jáde lẹ́nu tiẹ̀ ó ti di múlẹ̀ àti pàápàá ìmùlẹ̀ tẹ́ ẹ ṣe lẹ́gbẹ̀ẹ́ sàárè tẹ́ ẹ fi òkú búra ó ti di múlẹ̀. Ah, eh, àmọ́ bàbá kí wàá ní ṣíṣe báyìí àmọ́ kí ni ṣíṣe kí la lè ṣe bàbá. èmi kọ́ lẹ́ẹ̀bì ẹlẹ́rìí ìpín ní yọmọ tẹ́ ẹ ṣe. Eh, bàbá ẹ bá wa bí ẹ bá wa bí. ifá níbi tọrọ dé dúró yìí. Hmm, kí ni ṣíṣe láàrin àwọn méjèèjì má fi bí péré má fi re pé bí má fò lòlò fọ́hùn wàá lò géré ta afẹ́mọ lójú àríná. Hmm. ẹbọ kàǹkà tí kagúnláyà tí wọ́n pè ní ìpèsè ìpèsè òun lẹ́gbẹ̀ẹ́ ọmọbìnrin tí a sì ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun ni ó gbé odidi ọjọ́ méje gbáko ni ó sì fi gbé. ọjọ́ méje. Ifá ló bẹ́ o. bàbá àgbè àgbè. tẹ bá ti wá gbé a jẹ́ pé ikú yẹ̀ lórí rẹ̀ àtọmọbìnrin o. No mo ló wá bí orin táwọn awo ń kọ pé ọ̀yẹ̀kú yẹ̀kú ọ̀yẹ̀ ń gẹ́lẹ́ ọ̀yẹ̀kúyẹ kú ọ̀yẹ̀ngẹ́lẹ́ ikúyẹ lórí ọmọ o ọ̀yẹ̀kúyẹ kú ọ̀yẹ̀ngẹ́lẹ́ ẹ̀yìn kíkú bá wá yẹ̀ lórí yín gẹ́gẹ́ bí mo ṣe ń sọ wọ́n ní kẹ́ ẹ má fi falẹ̀ o ẹ má fi falẹ̀ o ẹ sì gbọ́dọ̀ ṣe kíákíá èyí tó dàbí rẹ̀ ni pé tẹ́ ẹ bá ti ìráyè àti gbé ẹ má dáwọ́ lé o torí pé tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí í gbé e tí ò bá pé ó léwu o. ó hmm. kò sí wàhálà bàbá á gbé náà ni á gbé bàbá. yóò dà fún ọ yóò dà fún ọ. Ah! dúró ẹ síbi tó wà ẹ jọ̀ọ́ kábíyèsí. tàbí yẹn ibo ló ti wá ta ló rún ẹ. kò sí kábíyèsí. èmi ló mú ọ̀bẹ wá kábọ̀ kábíyèsí kí ló fẹ́ ṣe ó fẹ́ pa ẹ mú ẹ kì í ẹran bí ọ̀rẹ́ ló pe ni. máa bọ́ ẹ̀wù ọmọ ẹ̀ ló ṣe wọ̀ kábíyèsí. mo ní kó bá. mo mo mo ti ń bọ̀. aṣẹ́ nítorí máa rè. mo ti ń bọ̀ mo ti ń bọ̀ kábíyèsí. máa tẹ ẹ lọ rẹ. ah kábíyèsí ẹ jọ ẹ má tà mí lọ. dẹ́gẹ́. mo ti ń bọ̀ mo ti ń bọ̀ kábíyèsí kábíyèsí mo ti ń bọ̀. ah tó bá di ọjọ́ mi. kábíyèsí tí wọ́n bá ń rán ni níṣẹ́ rú. kábíyèsí ẹjọ. èèyàn á fi tọmọ jẹ ni. kábíyèsí kábíyèsí ẹjọ. ọba ni mímu pa lórí ohun gbogbo. ẹjọ ẹ wàá gbà yẹn kó. níṣó níṣó. ẹ̀mí lójú òun dẹ̀ sọ̀rọ̀ ṣé kí la tún lè ṣe sí i ẹ̀mí lójú ah, ah, kí ló ṣe ẹ̀. òun má bínú ah, wo kó bá lè dáná ni mò ń rò kí wàá la fẹ́ ṣe báyìí. òun náà ni ó dáa ṣé o mọ nǹkan tí mò ń rò nǹkan tí mò ń rò ni wípé mo ti make up mind mi máa ṣe ẹ́. wàá ṣe. I'll do it but a máa ṣe lóko òru ni o. ìwọ ṣe lóko òru ni àwọn kó òru yẹn gan la máa ṣe tó bá ti jẹ́ tó kó òru ni a lè ní problem àmọ́ ẹ̀ẹ́ báwo la máa ṣe sí bóyá tàbí àwọn ti fẹ́ ṣe kí n kàn sí ẹ. ẹ of course of course. ṣé yẹn ni ah, ah, ok thank you very much. thank you. jẹ́ kí n ti lọ jẹ́ kí mi padà sí ilé ó dàbí ó jẹ́ mi. jókòó mi ò jókòó. Ah, èmi á jókòó. àmì ah. lójú ẹrù báyìí rárá o ẹrù tí ẹ báyìí wípé bóyá ìkànnà àwọn ìṣọba tàbí kábíyèsí pàápàá fara wọn wọn lè rí ẹ nà. o wọn lè ẹ bá rè mí èmi fúnra mi ti parí assignment mi kí n tó wá dáadáa torí pé nǹkan tí mo wá fún wa important ọ̀rọ̀ ẹbọ tí mo bá ẹ sọ àsìkò títọ́ tá a máa gbé. bẹ́ẹ̀ ni ó bá ti yá ó ti yá náà nìyẹn. o ṣe mo trust ẹ ẹ jẹ́ àmàlà. kó ṣàdúrà dáadáa ni o. ó tí wàá tí dé ń sìn Débora? ikú ètùtù. bí mo ti látàkọ́kọ́ gẹ́lẹ́ gọ́nà mo láti lẹ́kejì. èmi yín láti jọ wà náà láwọn. bá a ṣe wọlé báyìí tọmọ ń wọlé dé báwọn gẹ́rẹ́ tó wù ọ̀rẹ́ ẹ̀rẹ́ ti èyí ò látẹnu Hm? àápọ̀ ìlú ó ti ń láró nù. Hm. Hm. kí lè ṣe mí. ìfá ní mímọ̀ bí bóyá ń gbáwọ́ mi wọ ni àwọ̀ mi. ọtún gbé tàwọn. ọ̀rọ̀ kọ̀ọ̀kan ifá ní òkú ojú ẹ̀ léde. 嗯。 tí dorí ìlébèrè abánitórí tó sọ sí iwájú ọpọ́n ẹ̀yìn ọpọ́n olùmọ̀ ọ̀tún ọkàn ọ̀rọ̀ ló sì. àárẹ̀ ọpọ́n ìta ọ̀run ni bó bá ti rí ni kó wí afẹ́mọ lójú àríná gbà. ìjàn rígi rígi àwo ìjàn rígi ìjàn rígi rígi àwo ìjàn rígi rígi ìjàn rígi rígi ìjàn gandan dífá fún ọ̀run ìlà níjọba bá dàdégbè tí wọ́n ní kú dé. omi alẹ́ ti ẹ̀yìn wọ ìgbélẹ́nu bí. ẹ̀yìn ìgbélé tí mo ní kẹ́ ẹ ṣe tí ò sẹ́nì kankan tó dẹ̀jà. sẹ́yìn ò jáde. láàrin èmi rẹ̀ ìwọ rẹ̀sẹ̀ mi lóde. àbẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan kó má dé àyè sọ èyí sọ. táàjọ dọ́wọ́ ẹ kẹ́kọ̀ọ́ tó mọ̀ lọ ní àjọṣe ìfàgì àwọn olórí mi ò sì bóde àwọn bá yẹ pé kan ló bá jáde. àmọ̀ ah. pẹ̀rọ tí wọ́n fà tí ò já lọ́mọ lóko rẹ̀ ń jẹ́. Hmm. ẹlẹ́rìí ìpè ọ̀tọ̀ asọ́nà. ó tọ́ wa kí a báyìí. ifá olókun ọ̀sọ̀rọ̀ dáyọ̀ ọ̀rọ̀ kọ̀kọ̀ ní gbangba níbọ̀ àwọn inú àwọn olórí ni wọ́n ti dẹ́gà láyàmí ìkankan náà àwọn olórí ọ̀jáde ifá àwọn ọmọ ni o àwọn ló fi dán. Mm. Mm. Mm. Mm. Mm kan náà wọ́n ti jáde o wọ́n ti jáde. jáde lábẹ́ mi ah. lójú àwọn ìyá wọn. wọ́n tẹ òfin tí fá ìlélẹ̀ wọ́n tẹ lójú. Ah. èmi ò dẹ́jà àwọn ìyá wọn sì dẹ́jà hmm. àwọn ọmọdé wọ̀nyí ni wọ́n ṣe kí ni wọ́n dá ṣe. kábíyèsí nǹkan kékeré lẹ́rù pé ọmọ yìí ṣe ẹ̀ṣẹ̀ ńlá gbáà ni tí yóò tàpá sí e, òfin ipá ṣé oṣù mẹ́ta lẹ́tì í ṣègbélé èyí tí ó sùn dé ìrìn àjò ọlọ́dún mẹ́ta nù tẹ́sí ti mo jẹ́ mo jẹ́ kábíyèsí. agbanilétí ojú fò lọ oṣù mẹ́ta gan tá a dárúkọ ó ní lára ká má ti wà sọ́kọ́ ọdún mẹ́ta ó ti ẹ̀ sọ̀rọ̀ oṣù mẹ́sàn-án ọdún mẹ́ta tọ̀tọ̀. ifá di kì í ṣèbí etí sábà bí láàrín ẹnu àwájáde. àwo bambi fa bi ifá léèrè gbogbo tá a bá ṣe pátápátá pátápátá ṣé tówó ni ò sí dàbí tèwò. kí ni ká tún fẹ́ ṣe ifá kì í purọ́ ìbò ìsìnà ọ̀pẹ̀lẹ̀ ní balẹ̀ kó ló sọ ti ń bẹ ẹ rò pé bí wọ́n bá gbé ìfásọlẹ̀ nígbàgbà yóò kó òun fádà ni ìwà tí àwọn ọmọ rẹ bá yàrá olórí sí ni ẹ fẹ́ kọ̀ ó lo ìgbélé ọdún mẹ́ta ìrìn àjò ọdún mẹ́ta lẹ kò sí mi èmi ò ní ọ̀tàn ìgbélé ọdún mẹ́ta ó pè é orí ọ̀nà. olùwàwò. Yeah, I torira ẹ wá tó mi. èmi àti yín fẹ́ra wa ní nígbà tá a ti bí. mí dáadáa o èmi ó sì ní dáhùn láyé o ó lè má jẹ́ kọ̀ọ̀kan mi ní òbí bẹ́ẹ̀ ni Ifá ṣèkìlọ̀ fún mi àtẹ̀yìn àtọmọ tẹ́ ẹ bí nínú ilé yìí pé a ní ìgbélé oṣù mẹ́ta gbáko ẹnì kọ̀ọ̀kan gbọ́dọ̀ jáde ìkọlá àwọn méjèèjì nínú àwọn àwọn ọmọ àlè játijàti wọ̀nyí wọ́n jáde kúrò nínú ilé yìí lákàtà mi ẹ wo tí ma sọ pé lákàtà mi lákàtà mi wọ́n jáde lákàtà yìí ìyá wọn. èwo nú yín ló jáde o ẹ tẹ̀ wọ́n nínú ẹ̀yin méjèèjì ẹ bá wọn sọ̀rọ̀ ẹ tẹ̀ wọ́n nínú ẹ sọ̀rọ̀ tí abiyamọ sọ fún wọn tó fi gbọ́ ìtò bá jáde nínú wọn fẹ́ mọ́. máa ṣe dáadáa fún wọn gbókù mi wọn sì daṣọ àṣírí lọ bẹ́ẹ̀ ni mo sọ. làbá wá rí ọmọ tó rìn níjọ́ tí ebi pọ̀nà ọmọ náà dẹrọ ògún ni wọ́n á sọ fún yín báyìí ẹ ti àwọn ọmọ yín. jẹ́wọ́ kí lè ní tòṣì ẹ ti já ọmọ yín nù. sọ̀rọ̀ <sighs> yìí. Mami, I can't even explain myself. <sighs> Kò yé mi náà mi ti ẹ̀ mọ nǹkan tó ṣe mí. Ewu mi ò lájọṣepọ̀ pẹ̀lú ọkùnrin kankan. In fact, mi ò tiẹ̀ lálàá ẹ̀ gan-an kábàá sọ pé ìgbà tí mo wá jí sójú ayé òun ló wá di reality. Mo kàn ṣáà mọ̀ pé mi ò tiẹ̀ lè explain bọ́rọ̀ mi ṣì jẹ́ mi ò mọ tó fún mi lóyún. Ah, ah, ìwọ láyé ẹ̀ máa gbọ́ bó ṣe ń sọ. Ah, ó dáná o nígbà tó wá ní obìnrin tí ó fipá bẹ́ẹ̀ lò bóyá ní ká sọ tàbí ẹni tó fún ẹ lóyún sí ọmọkùnrin tí mo jọ máa ń rẹ̀ yìí méjèèjì pọ̀ tó kì í báyìí tó dúdú tó ṣe bí ẹni tí ètì ẹ̀bùn jẹ báyìí tó ló wà ní skul ní tó ń ṣe tẹ́tà àtìyẹn kọ́ kí ni mo tiẹ̀ ti forúkọ ẹ̀ lọ. Babátúndé yẹn sọ ni. ìyẹn kọ́. mo sọ fún yín pé mi ò lè fẹ́ Túndé ni lọ́rọ̀ kan báyìí mo ṣàlàyé tó fún ẹ lóyún mo gbé ìwọ ọmọlá ìwọ gboyún ah, ìtìjú ńlá ti ẹ bẹ́ẹ̀ ah, mo dáràn yé lójú ti mi ó ti dà láwọ̀ rí. pẹ̀lẹ́ máa ń dẹ̀ báwo gan ló ṣe ń ṣe ẹ́ bá mi sọ̀rọ̀ o ṣe ló ń bẹ̀ mí wá láti lọ mo ní láti sọ fún kábíyèsí o wọ́n jẹ́ ká gbé e lọ sọ́sibítù. ẹ wo nǹkan tó ń ṣe mí ò kì í ṣọ̀rọ̀ ọ̀sibítù nítorí mi fún ara mi gan tí mo nǹkan tó ń ṣe mí. láì ṣe dókítà kí ló mìíràn pé o mọ nǹkan tó ń ṣe ẹ́. Mami. Ti lóyún. Èyí tó wá fọ́nì jù ni wípé mi ò fọ́bọ́ ọ̀rọ̀ yìí lọ ṣe jẹ́. Adénú ìbò, o ti lóyún. Are you okay? Àbí nǹkan tó ń ṣe ẹ́ ti affect bòmí lára ẹ̀? O lóyún, o ò dẹ̀ mọ bó ṣe jẹ́. Ẹ gbà mí, ẹ má máa wù mí ràn. hard to believe. But the truth is, mi ò mọ bóyá yẹn ṣe jẹ́ nítorí ọkùnrin kankan ọkùnrin. You mean you didn't have sex with any man, yet you are pregnant? No, I did not. I did not. Èmi ti bá mi. Láì ṣe Maria, you are pregnant. No, talk to me. Are you really pregnant? Yes. O ti lóyún. That's not what I want. Boy, jọ, má yẹ kẹ́mi lójú okú o, èmi lójú gbọ́dọ̀ kú o, èmi lójú gbọ́dọ̀ kú kékeré o, kí ni o má wa máa lọ dáadáa. 啊！别呀！电动车，啊！电动车。 ṣe o ọlọ́run ṣe o ah, pẹ̀lẹ́ tá mo fẹ́ sọ fún kí ni màá ló ṣẹlẹ̀ ah, kí ló wá ṣe é kí ló ṣẹlẹ̀. oṣù ọ̀pọ̀ àti ìrẹsà. kádúró mi lóyún kí n dẹ̀ má lè sẹ́ni tó lóyún irú kí leléyìí ṣé lójú ayé ni àbí lójú ọ̀run ló ti ṣe lọ yé mi kí ni mo fẹ́ ṣe báyìí ọlọ́run ṣàánú mi oyún ẹ̀sìn leléyìí ah. pẹ́ lórí o àṣẹ bàtà pé lẹ́sẹ̀ àṣẹ o ìrùkẹ̀rẹ̀ á jẹjẹ jẹ àkùbí ọ̀kìnrin àṣẹ ọ̀kìnrin bá jẹ yípo náà nù àṣẹ ẹ kú ara fara kù àṣẹ hmm. Adédàmọ́lá. àlẹ́ fi àlẹ́ fi ẹ̀sán fúnra wa. àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè. ẹ kú àìdúró tì mí olódùmarè ó dúró tì í. ìpìlẹ̀ kábíyèsí lẹ́yìn ìgbà tí mo wá bá yín tí mo sọ yìí pé ọ̀kan náà ọmọ yín wọ́n dẹ̀já wọ́n pawó lékè wọ́n pè èsù lólè wọ́n wọ̀rùn yànyànyàn bí ẹni tí ò ní kú mọ́ pé ìkànnú wọn ó jáde umuti warambye mẹ́rìndínlógún ti bẹnu lé mi ẹ sì lajú yín lẹ̀ ẹ dúró ṣé mo ṣẹ̀yìn ni káàtì wàá sọ pé mo ṣẹ̀ ẹ lè pè mí ṣàkíyèsí tó bá tẹ̀dọ́ báyìí ló ṣe o báyìí kí ìsìnmọ́ bí wọ́n ti tọrọ àforíjì lọ́wọ́ yìí gbogbo rẹ̀ sì ń jẹ́ lóra wọn ẹ sì lajú yín lẹ̀ ràn gbọ́dọ̀ kí ẹ dúró kí lẹ bíbí tí mò ń ṣe fún yín rí náà mo bèrè ní o bẹ́ẹ̀ bí mi léwúrẹ́ n ó mú bẹ́ẹ̀ bí mi lágùtàn n ó sàn ẹbí mi màlúù ọjọ́ ní tẹ̀tẹ̀ ẹbí mi kí n lọ rè wọ́n mo òbúrú wá ṣé mo fún yín àbí mo fún yín. ẹ bẹ́ mi sọ̀rọ̀ ẹ bẹ́ mi sọ̀rọ̀ ẹ jẹ́ gbóhùn yín ẹ mọ̀ mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò ní nílé ọmọ ni mí. Ah! kí ni. ẹ wo ọ̀rọ̀ ẹ̀rín kọ́ o ọ̀rọ̀ ẹ̀rín kọ́. àkè bá tẹ̀dó. mo ń jẹ́ yín. Ah, àgbà rẹ̀ sì ń sọ̀rọ̀ bí. lọ́nà wo nu. wọ́n ló ń fi ìyá ṣẹra lémi. bẹ́ẹ̀ni. ẹbí bò. ẹ̀pà rẹ̀ ń para rẹ̀ ó wá ló ń pàjá. sọ mọ̀ pé ẹnìkan ọwọ́ á bá ọ níbi tó lágbára dé láyé yìí ó wá kórun bá ó kórun funfun hánú ah, ó wá lẹ́ẹ̀ gbọ́dọ̀ jáde lóṣù ó tún wá dé lẹ́yìn oṣù mẹ́ta ní ọ̀tún ọdún mẹ́ta wọ́n ló ń ṣe ra bẹ́ẹ̀ ni mo sọ fún un. ó dà kó burú o ẹlẹ́mìí mò ń ṣera mi lọ́nà wo ni ẹ ṣáà ṣàlàyé àbí. èmi fẹ́ tó àṣírí kan fún ọ ni. irú àṣírí wo àṣírí dẹ̀tún láti jẹ́ yìí. àṣírí agbára òpin agbára àṣírí òpin agbára yé. ẹ̀dù ẹ̀dù ẹ̀dù ẹ̀dù ẹ má ẹ má dàgbé gbogbo mi ẹ ní àṣírí òpin agbára tẹ́nìkan ò ní tí ò nírú rẹ̀ tí wọn ò sì ní nírú rẹ̀ mọ́. bẹ́ẹ̀ni àwọn ẹgbẹ́ mò ń gbọ́ yín wà ní ètùtù kékeré kan lọ́wọ́ àṣẹ ètùtù bẹ́ẹ̀ni ẹkẹ láìṣe irin láròdà bẹfọn màdúnà àbújọdà àbí abẹmí ẹwẹ bẹmí sọ̀rọ̀ ara ti ń ni mi kọjá gbogbo ilé tẹ́ ń bá mi ṣe yìí. ọmọ pé ojú mọ́kànlù nǹkan lásán ni wọ́n ń lò ó ti gbàgbé ojú inú ni. wọn ò ní ẹgbẹ́jọ ojú inú wọn ò ní tó dé nìkan mo ní bẹ́ẹ̀ máa ń bọ̀ lọ́kọ́ wọn ò rí bí wọ́n sì ń bọ̀ lẹ́yìn wọn ò rí báwo wọn ò ṣe lójú inú. ètò tí mo fẹ́ sọ fún ọ yìí àfi kọ́ ọmọ gbọ́ ni kọ́ ọmọ ṣe o wọ́n mọ létí rẹ̀ bá ti gbọ́ ṣíṣe ni. ní tí bá ti pọ̀ ó di dandan kí n ṣe bẹ́ẹ̀ ni. ẹ ń bọ́ wá jẹ́ pọ́nà tí ó gbè mí àìpọ́nà tó gbè mí ẹ jẹ́ ń gbọ́ ọ á ṣe náà ni. àwọn ọmọ bíbí inú rẹ méjèèjì lọ́ọ́ bá lásìkò. ṣé ẹ mo bèrè ní ṣé ẹ àwọn ọmọ bíbí inú mi tí mo fa bẹ́ẹ̀ mi bí ni kémi ò láṣepọ̀ inú yìí àbí ìbá wọ ẹ̀rí àwọn agbọba yín lọ́wọ́ mi ni àbí ìwọ ni lọ́dọ̀ lọ́dọ̀ tẹ́ bá mi sọ ẹ jẹ́ agbọba yín lọ́wọ́ mi àbí ìwọ lẹ́ ń bá ká. ó tú ọba àwọn aṣátara àrìn tara òjò pátápátá fún gbogbo ilé jẹkùn adíá fún adìyẹ òróró níjọ́ tí fomi ojú ṣe gbére ọmọ rẹ̀ wọ́n ní bàbá òní pé bàbá lòun ò dùn Akin Bátẹ̀dó. Mo gbọ́ ìjàre. Ọ gbọ́dọ̀ mọ̀ ṣe. Yẹ nǹkan ọlọ́gbọ́n bó ń ṣe ṣe. Ojúkọ rojúkọ. Ìwọ sá pè wọ́n. Ẹlẹ́dàá wọn lọ bá lóko. Lọ́ba tán. Ọ wà padà bá mi ní àyè. Wọ́n sọ gbèsè kankan kan. Lọ́ba bọ́ lọ́wọ́ babaláwo yìí. títí tí kí olúfà kó má délé ẹ̀ gbogbo tó ti bá ti sọ báyìí kí àròkọ rọ̀ mọ́ ojú omi bá wà ní adébóyọ̀ ló ti rí i. different worship wọn. kàkà kí ewé àgbọn dẹ̀ kókó ló ń le bí ojú ẹja ó léwu ọmọ bíbí inú yín ó mà ṣe o kábíyèsí rẹ olódùmarè olódùmarè ọba náà ọba òní ọba ọ̀la ọba títí ayé kánrin kése. àṣetí o awo mo forí balẹ̀ forí adé. orí adé ò gbè yín. mo forí balẹ̀ forí adé. orí adé ò gbè yín. mo forí balẹ̀ forí adé. orí adé ò gbè yín. Hmm, kábíyèsí ìfà kì í o èmi náà kí fá o. èmi náà dẹ̀ kí. èmi náà tún kúnlẹ̀ o. ẹ kú oríire. ẹ ṣeun. ẹ̀ẹ́ oríire yín kò ní díbàjẹ́. àmín àṣẹ. adé apẹ́ lórí. àṣẹ o bàtà apẹ́ lẹ́sẹ̀. àṣẹ bàbá mi àṣẹ apẹ́ lọ́nu. àṣẹ ìrùkẹ̀rẹ̀ agbọ́wọ́ yín pẹ́. àṣẹ àṣẹ ajẹjẹjẹ. àṣẹ àṣẹ akú bí ọmọ owú. bẹ́ẹ̀ni ọmọ owú ajẹjẹjẹ akú bí ìrẹsì ìrẹsì ajẹ àpò rà bàbá yín yọ o. ọpẹ́ ẹ kú oríire. ẹ ṣeun. ẹ ṣùgbọ́n ifá ní kẹ́ ẹ gbọ́ ìkìlọ̀. ìkìlọ̀. Hmm. Ifá ní kẹ́ ẹ máa fura ìfura lóògùn àgbà kára máa fún ní ìfura lóògùn àgbà pánsá òfura pánsá jáná àjàfura àjájìn ó lé ò bá fura ó lè ní ó kó Ifá ní kẹ́ ẹ máa fura o bẹ́ẹ̀ máa jẹun bẹ́ẹ̀ mu ẹ máa fi ìfura sí i orí àpèrè tẹ́wà kẹ́ ẹ máa fura nítorí pé gẹ́gẹ́ Ifá ṣe fi hàn mí orí àpèrè kò tọ́ sí yín Ifá ló wí o ó ní kò tọ́ sí yín ṣùgbọ́n nípa ìfọmọ ènìyàn ṣe òun lè fi dí orí àléfà yìí kẹ̀sì ló dáa o ìkìlọ̀ náà ni wípé hmm, kẹmọ́ sí wà hù o kẹ́ ẹ má sì wà hù kẹ́ hmm. ẹ bá ti sì wà hù ẹ sáàmọ́ sì wà hù. ajá tá a wí lọ́ràn tí ó fẹ́ ní dájá ẹlẹ́gbára àgbòmọ̀mọ̀ tá a wí lọ́ràn tí ó gbà á dàgbò mọ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ènìyàn tá a bá wí lọ́ràn tí ó bá fẹ́ ẹ ṣáájú ẹ bó bá ti fẹ́ ni kó máa ṣe fúnra rẹ̀ ní fọwọ́ àgárè bomi sẹ́nu dífá fọ́ọ̀mìlà bàbá lọ ọmọ olókun sẹ́ni ajé ó gàrò fọ́dún méje ọmọ òkun fóṣù mẹ́fà ó wẹ dábùdàbù omi odò fọ́dún mẹ́ẹ̀ẹ́dínlógún kó tó wá mẹ́kún sunkún gbé kó tó fìyẹ̀rẹ̀ sóhun aró ó lẹ́yìn sí wẹ́wẹ́ tí ń bẹ lódò yìí ọmọ awo mi lẹ́ẹ̀ṣẹ̀ ìsín wẹ́wẹ́ ẹgbẹ́ mi jákè yìí o ọ̀fẹ́rẹ́ o ẹ̀yìn ìkòrò tí ń bẹ lódò yìí ń ìbọn ọmọ awo mi lẹ́ẹ̀ṣẹ̀ ìkòrò ẹ̀wá gbé mi jákè yìí o ọ̀fẹ́rẹ́ o ẹ̀yìn ọ̀nì wàràkà tí ń bẹ nínú igbó ọ̀dájú ṣe bọ́ ọmọ awo mi lẹ́ẹ̀ṣẹ̀ ọ̀nì wàràkà ẹgbẹ́ mi jáàkì yìí ó ọ̀fẹ́rẹ́rẹ́ ó lẹ́yìn àkókò gbọ̀n gìdàrí àkókò gbọ̀n gìdàrí tíbẹ̀ nínú bú ọ̀dájú ṣe bá máa wo mi lẹ́ẹ̀ṣẹ̀ àkókò gbọ̀n gìdàrí ẹ wá gbé mi jáàkì yìí ó ọ̀fẹ́rẹ́rẹ́ ah! kò mú ìbò oya oya dìde kan gbà oya oya dìde mú ìbò oya rọ́jú kan dìde ṣùgbọ́n má ṣe báyìí dìde ẹ má kẹ́ra ẹ mú ìbò pẹ̀lú pẹ̀lú mú ìbò mú ìbò nígbà mú ìbọn mú ìbọn ojú mi ẹ gbà mí mú ìbọn adé mú ìbọn ṣàánú mi adé mú ìbọn ṣàánú mi orí ojú mi ojú mi adé mú ìbọn ẹ gbà mí mú ìbọn mú ìbọn mú ìbọn ọmọ ṣe báyìí adé mú ìbọn adé mú ìbọn yéé yéé inú ọmọ ojú mi inú ọmọ ojú mi. ẹ wò ó ẹ̀yin olórí kí dùdú bá ti ń dun ní àdúgbò ó ṣe tán àti yá dùdú ọkọ yín ti dún ó ti dún ládùúgbò ó sì ti ṣe tán àti yá ṣé wá rí idà ikú tó ń jò wèrèwèrè láàfin kò lè dá yín sí o kò lè dá yín sí àyàfi tẹ́ ẹ bá lè fi orí ilẹ̀ ìfẹ́ yìí sílẹ̀ fún kábíyèsí. babaláwo ohun tẹ́ ń rí ò dàbí ẹni pé ó fẹ́ yé mi o hmm. nígbà tá a bá fi orí ilẹ̀ iyẹ̀pẹ̀ sílẹ̀ sọ́dọ̀ la fẹ́ lọ máa gbé. àbí ìyẹn náà ni òye mi náà nígbà tá a bá ní ká fi orí ilẹ̀ iyẹ̀pẹ̀ sílẹ̀ ẹni tó bá fi orí ilẹ̀ iyẹ̀pẹ̀ sílẹ̀ ó ti dòkú nìyẹn ikú ọ̀hún la sì ń sá fún. ẹ̀yin olórí ẹ̀yin tí mo bá ti ní kẹ́ ẹ ṣe ṣe ẹ ṣe. gbóná wá lè kóra ibo wa ni wọ́n lè gbà báyìí wọlé lọ rẹ̀ ṣé ìjọ àjùmọ̀dún kì í ṣe pé kò ti wá dé tèmi nìkan báyìí. ilé ayé asán ilé ayé pé àwa bẹ̀rẹ̀ asán àmú kókó wa kò lè sin táàmù àṣẹ lóòótọ́ lọ́rọ̀ àwọn àgbàlagbà wọ́n ní ọpọlọ táwọn èlò yẹ kí orí ṣiṣẹ́ mímì tí ẹgbà kílẹ̀ fi mì tí wàá gbà báyìí bọ́pọlọ ò bá ti ṣiṣẹ́ mọ́ orí ọ̀hún dìkùn fún ni. ẹnu ṣé kí n sọ pé orí padà lẹ́yìn mi ni ẹlẹ́dàá mi wá dá fojú ìmọ̀ tó ṣe mí tí mo bá kádàrá tí mo tí mo léwu tí ò yẹ kí n lé káàkiri ọlọ́run ti fún mi lówó kò fún mi lọ́lá mo rí owó òun lò tí mo fi dépò ọba tí wàá dórí ọba tán ìwọ̀n ọwọ́ mi ò bí tá a bá mọ sùn ó yẹ kó dùn lẹ́nu ẹni èmi mọ sùn ọ̀hún ọ̀sán ọ̀hún bí kíkọ́ ó dòróró sí mi lẹ́nu òróró ọ̀hún di májèlé sí lára. kí láǹfààní igi tá àgbẹ̀ tó so èso jésù ọ̀hún sì rẹ̀ dà lójú ẹ̀. ẹ bójú mi làwọn ọmọ méjèèjì òun fi hàn ó sì jẹ́ pé látọwọ́ mi náà. ẹ wo ìrìn àjò tá a bá rìn láyé yálà ó gbé nínú yálà kò gbé nínú kí ni ó padà kẹ́yìn rẹ̀ ikú náà ni ó padà kẹ́yìn rẹ̀ èmi ò mọ bí kú lè rè ẹ̀ṣẹ̀ o bí ìyá mi bá tún wá ń bẹ ìyí mi ṣùgbọ́n o àwọn àgbà náà lọ wí bẹ́ẹ̀ wọ́n ní orí àgbàre ó sùn jújú àgbàre lọ tá a bá rẹ lè tí ọlọ́run kọ́ mọ́ ó yí padà ló bá lò ní ẹ̀ bá dé ẹ̀wọ̀n bá ń kú. ẹ̀yin ìyá mi ṣùgbọ́n apanimọ̀ wà gbọ́n lókìkí o àfijọ́ àdàbà ti jẹ láàrin àṣà àfijọ́ yẹn ti jẹ ní gbagba gbogbo yẹn ti gbóríkì wọ́n rà nílẹ̀ ẹni bá ṣe tẹ́nì kan òṣèré bójú rẹ̀ pariwo tẹ́nì kan òṣèré sí ìlú rẹ̀ kí lẹ́bi tó dúró ṣe. Ah.